وقلنا دلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أدقفون ولوبا أتركات قفون نبوة محمد صلى الله عليه وآله وسلم أتي وراء له أتي وصحابة ري الله سبحانه من ولا له كم ساشي عليكم إما نفوين كوكوا كم سافين سوا كم سافين لني ojú ọ̀nà òdodo ẹ̀san tó wà níbi kéèyàn mọ alukur'an ní mímọ̀ ké àti ìtumọ̀ àti kéèyàn wá lò kọ́lọ́n kó má ṣe àǹsán wá ní ẹ̀san bẹ́ẹ̀ náà láyé àti ní alqiyama namlé insha allah ta'ala adé suratul baqara aya twenty three aka aya twenty three twenty four bi idhnillahi ta'ala àti aya twenty. five pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́wọ́ wa ọlọ́ba subhanahu wa ta'ala sọ fún wa pé wa in kuntum fi raybin mimma nazzalna ala abdina fa'tu bi suratin min mithli wad'u shuhada'akum min dunillahi in kuntum sadiqin fa in lam taf'alu wa lam taf'alu فاتقوا النار التي وقودها الناس والحجارة وعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا من ثمرة رزقا قالوا هذا الذي يرزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون الله سبحانه وتعالى سبحانه القرآن الكريم من سورة البقرة وإن كنتم في روض مما نزلنا على عبدنا تبقى وعنين يميجي من تاسو أروى إروا سيسي نبوة محمد صلى الله عليه وسلم ولن فاتوا بصورة من مثله أم صورة كوا تجروا وادعوا شهداءكم من دون الله إواكوا يا ويلي yàtọ̀ sí ọlọ́run ọba in kuntum sadiqin tẹ́ bá jẹ́ olódodo àwọn àfihàn onímọ̀ ẹ̀sìn wọ́n ń gbóhùn ọlọ́run ọba tó sọ pé wa in kuntum fi raybin mimma nazzalna ala abdina gbogbo àníṣàkó pé abdina fi hadhihi al-aya ona ni ar-rasul sallallahu alayhi wa sallam anabi muhammad sallallahu alayhi wa sallam òun ni nítorí tó wọn bá sọ yìí pé wa muhammadin illa wa ma muhammadun illa rasul ọlọ́run àgbà muhammad kò yí ṣe nǹkan kan tayọ òjíṣẹ́ ọlọ́run ọlọ́run subhanahu wa ta'ala ó ní kó máa sọ fún ọ́nà alukur'an alkarim pé kò lè innama ana basharun mithlukum yuha ilayya abara bíi ti ẹ̀dá bíi ti lèmi náà ìyàtọ̀ tó ń bẹ láàrin àwa àti ọ̀nà ni pé ọlọ́run subhanahu wa ta'ala ó fún mi ní wàhíì ẹ̀yin ò ní wáhíù ẹni tó lọ́wọ́ sọ alukur'an kalẹ̀ fún onáni anabiwa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ ń dojú ọ̀rọ̀ kọ àwọn kòfàr wal munafikun àtàlàyé fún wa pé àwọn munafikun gbogbo wọn náà ní jama'atil kòfàr nínú jama'a àwọn kẹfìrí ni wọ́n wà lápapọ̀ wọ́n dáwọ́ sọ pé àwọn alukòfàr àwọn kẹfìrí ó kó sínú almunafikun. والمشركون وأهل الكتابين àwọn mùnáfìkì tá a ti ṣàlàyé nípa wọn àwọn kèfèrí nínú àwọn alil kitab àwọn christians àtàwọn jews àtàwọn alẹ́bọ̀ àtàwọn tí wọn ò lẹ́sìn rárá tí wọn láwọn ò sí nǹkan kan tí wọn pera wọn ní free thinkers kó lóun kò fa ọ gbogbo tó bá ti yàtọ̀ sí tọ́lọ́ọ̀bá tààlà ìlànà pè ní al-kufr Ibn Taymiyyah rahimahullah tààlà wọn ni almillatul kufriya wahida n ti ń jẹ́ kófòrò ìlànà kan náà ni kí ni ìlànà yẹn kí yàn takùtà ọlọ́run kó takùtà anábì wa muhammad sallallahu alayhi wa sallam àwọn kèfèrí lọ́wọ́ bá wà ń dojú ọ̀rọ̀ kan lẹ́yìn tí ọlọ́run bá subhanahu wa ta'ala yatahadahumullahu ta'ala ọlọ́run bá ń pè wọ́n níjà ọlọ́run bá ń dojú ọ̀rọ̀ kan wọ́n lẹ́ni tó ń challenge wọn ọlọ́run wa in kuntum fi raybin mimma nazzalna abdina ọlọ́run tẹ́ bá wà nínú iye méjì lórí ta sọ̀kalẹ̀ fún ẹrú wa tí sanad muhammed ọ̀rọ̀ ní fáàtù bí sọ̀rọ̀ ti mi mẹ́tìlẹ̀ ẹ mú wá sọ̀rọ̀ kan mi mẹ́tìlẹ̀ yìí tó náà jọrú ẹ̀ tó fẹ́ jọrú alukur'an karim àwọn àfọwọ́nímọ̀ wọ́n ní ìtọ́nà ọba gbalẹ̀ wọ̀ ni pé in fi raybin ayọ̀ annas in kuntum fi shak min alukur'an annahu laysa min indillah tá a bá nínú àwọn èèyàn ní tó rò pálí Qur'an kò wá látọ̀dọ̀ Ọlọ́run fáàtù bi suratin min mithlil Qur'an wọ́n ní tó ọlọ́pàá bá gbà lérò ni pé ẹni tó bá gbà pálí kì í sọ̀rọ̀ Ọlọ́run kó ló mú súra kan wá tó dàbí irú al-Qur'an wakil onímọ̀ tí wọ́n sọ pé min mithli Muhammad wa in kuntum iṣẹ́ díẹ̀ bẹ́ẹ̀ mi ẹ rí pé nínú ọ̀rọ̀ kan wọ́n tẹ́ bá jẹ́ni tó ní iyèméjì sí al-Qur'an karim àwọn afáà mi tún pé in kuntum fi raybin mimma nazzalna ala abdina fa'tu bi suratin min mithli tó bá pé ẹ bá ní iyèméjì sí ta sọ̀kalẹ̀ fanabu wa muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní ẹ mú kan wá tó dàbí irú anabi muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní yaani min mithli muhammad fi sidikihi wa amanati ẹ mú kan wá tó ṣe dèédé ànágbà Muhammad fi sidiqihi wa amanati níbi jíjọ́lódodo níbi níní àmánà rẹ̀ eléyìí àrínú àwọn onímọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí záàmù lélẹ́yìí wọn kọ̀rẹ́ǹtì lórí ẹ̀ torí pé wọ́n rò pé ìkànnà àwọn onímọ̀ ó pé lè anna al-araba za'amat anna muhammadan sha'ir àwọn alábá rò pé àwọn ọ̀ṣẹ́bọ wọ́n rò pé ànágbà Muhammad akọrin ni wa anna sahir wọ́n rò pé ó pè dání faqil ọlọ́wà ní ètò bi suratin min muftirin aw min sha'ir aw min sahir ẹ lọ mú súra kan náà wá takọrin kan ti kọrí tó bá yẹ pé akọrin ni ó sà ní ní uslubu táwọn alórin fi ń kọrin ẹ̀yin náà ẹ lọ mú nǹkan kan wá tí ó jọrọ ti Muhammad ẹ lọ mú nǹkan kan wá nínú ọ̀rọ̀ òpìdán nínú súra àtòpìdán kan tẹ́ẹ̀sì sọ pé ah, ìdán alágbájá báyìí ní anabi sallallahu alaihi wasallam ìlówó kọ́ṣe ṣùgbọ́n ìgbọ́fẹ́ sàmìlẹ̀ náà ni pé ìtọ́lọ̀ bá gbà lérò ń bí òun náà ni alukur'anul karim sura alukur'anul karim tó gbé náà yà mí ọlọ́ba subhanahu wa ta'ala ni fa'atu bi ashri suwarin mithliha ọlọ́ni ẹ̀mú sura mẹ́wàá tó jọrọ ẹ̀ wá tó túmọ̀ sí pé sura mẹ́wàá tó lọ́ọ́ bá ń suwar alukur'anul karim òun ni torí ẹni àfọwọ́ ibn Jarir at-Tabari rahimahullah ta'ala ló sọ pé túmọ̀ ẹ̀ ni pé mẹ̀mífìlẹ̀ Qur'an ọlọ́ba ní tó bá pẹ́ ẹ̀yin olùgbà ẹ̀yin aláìgbàgbọ́ tẹ́ bá ń sin ìmíjì sàn Qur'an ẹ múrò alukur'an wa fi bayanihi wa dalilihi nínú alukur'an karim bó ṣe máa ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ múrò wa bákan náà nínú ìtọ́ka rẹ̀ ẹmu tó bá tún ja Qur'an nínú ìtọ́ka wa ọ̀n tó rẹ̀ lọ́nà sókè fáàtù bi surati mithlihi ṣe pé láàyè mi ọlọ́ba ni ẹ mú súra mi ìtòjọ́rú ẹ̀ wá wàlá yà sọ̀nà fúnà ilà mithlu qur'an fahamlu ayatayni ala ma'na wahid awla. sọ ibi jẹ́rìí àtọ́bàrí rahimahullahu ta'ala onítọ́lọ́ bá gbà lérò ni pé fa'tu bi mithli qur'an ẹ mú irú alukur'an wá tó bá gbé bá ń dá òtí pé alukur'an ọ̀dọ́ ọlọ́ọ̀bá ló ti wá torí ẹ̀ àfọwà sheikh abdulrahman ibn nasir saadi nàbí sọ nínú tíra pé wà á rà dẹ̀lílẹ̀ àkúnyé wọ́n ní ẹ̀rí tó bá làákàyè mu lélẹ́yìí ẹ̀rí tó jẹ́ pé inú làákàyè náà láàgbè sí tó lọ pẹ̀lú làákàyè aláṣẹ́dìkẹ́ rasulillahi sallallahu alayhi wa sallam tó jẹ́ ká mà pé olódodo lànàgbà Muhammad bákan náà wà sí hati náà já àti pé alukur'an tó mú wá ẹ̀rí ń bẹ nínú àyà yìí pé alukur'an ìwé tó lọ́la àfíà ni fàkọ́ọ̀lù ọlọ́lọ́ba fún pé. إن كنتم يا معشر المعاندين للرسل للرسول gbogbo ẹ̀yin tẹ́ ń takọrọ anagba Muhammad tó bá yẹ pé tòótọ́ àròdìnà dáhàwátàwò àwọn tí wọ́n ń takò ìpèpè anagba Muhammad azàìnínà kẹgbàwò àwọn tí wọ́n lérò pé òpùrọ́ lànàgbà Muhammad ọlọ́ba ni tó bá yẹ pé tòótọ́ tẹ́ bá ń bẹ fi ṣákìn wọ́ṣtìbà tẹ́ bá ń bẹ nínú yòmójì tí nǹkan bá dàrú wọn lójú mímọ ànàzánná àlà abdina lórí tá a sọ̀kalẹ̀ fẹ́rù wa alẹ́ òwà hakun àwòrán sódodo ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ni fàáwùnà amúrun fàáwùnà amúrun lẹ́sùn fi alifaisola bẹ́yìnàkú wà bẹ́yìnàkú ọlọ́run tọ́ alámọ̀rin ni na fàáwùnà amúrun. يسمى في الفيصل بينكم وبين الله سبحانه وتعالى الله راي علامة تكون جلان يباي انت يوسي سوبنيا لان يات محمد ومن بي فعاونا أمر يسمى في الفيصل بينكم وبينه وهو أنه بشر مثلكم ليس بأفصحكم ولا بأعلمكم وأنتم تعرفونه منذ نشأ بينكم ولا يكتب ولا يقرأ فأتاكم بكتابي فأتاكم بكتابي زعم أنه من عند الله وقلتم أنتم أنه تقوله وافتراه نعم شيخ فرعون أمر مصر فيه الفيصلة بينكم وبينه الأمر أنت قسمي أنت سكون على أن يتنبأ محمد صلى الله عليه وسلم وقال الله تعالى torí pé àwọn bá bá gbà pé anna ubashara mithlukum gbogbo iná lẹ́rù pé ẹ̀dá bíi ti ń lẹ́yìn sàbí afsahikum tábà ní ẹni tó dá láhàn jùlọ ẹ̀dá pàmì nìkọ́ wala àbí a'lamikum ẹ̀dá pé ni ó ṣe jẹ́ kìí sun lónìmọ̀ jù nínú wa wa antum ta'rifuna mundu nasha'a bainakum ẹ sì mọ Muhammad láti ìgbà tó ti ń dàgbà bọ̀ láàrin yìí wala yaktub wala yaqra ẹ mọ̀ pé kò lè kọ kò lè kà ma ataakum bi kitaabin sàdédé wa mú tírà kan wá zaana annahu min indillah òun wá ń sọ fún yín pé tírà yìí dájúdájú ọ̀dọ̀ ọlọ́run ti wá wàkúntùm antum annahu taqawwalahu waftara nígbà tó ń sọ eléyìí ẹ̀yin ti wò pé kò lè rí bẹ́ẹ̀ wàkúntùm antum annahu taqawwalahu waftara ẹ wá sọ pé ó parọ́ mọ́ náà ni ó dáadáa parọ́ ni fa in kana al-amru kama tó bá yẹ pé tòótọ́ ni bẹ́ẹ̀ ṣe ń kílèmù pé òun kọ́ ló ní òye jù láàrin yín òun kọ́ ló gbédè jù láàrin yín bákan náà òun kọ́ ló ní mímọ̀ jù tó bá yẹ pé tòótọ́ ni kílèmù tẹ̀ ń sọ yìí ìta gbígbà láwa yìí ọlọ́run bá ní fáàtù bisorati min mithli eré tó ń mú wá yẹn tẹ̀bí ń kílèmù pé kò jù yí lọ yẹn ẹ̀yin náà múra ẹ̀wà ẹ̀gbọ́n yorùbá náà máa ń sọ wọ́n ní ibi tí yorùbá ti sílẹ̀ ibẹ̀ láti máa ń jiyàn kẹ́ẹ̀ ọlọ́run tó bá yẹ pé tòótọ́ ẹ̀yin lábá tẹ̀ ń kílèmù pé ẹ lórí ìdánẹ́gbà Muhammad lọ kò má kọ kò má kà pé kò lè múra alukur'ani wa ọ̀dà èyí tó ń mú wá yìí tó látọ̀dọ̀ ọlọ́run ló ti wá yìí ẹ̀yin náà mú ìtẹ́ fi ṣe déédéé ẹ̀ wá tẹ́ ẹ sọ pé kò sí tó lé mi tó mú wá ebi tó mú wá ebi nǹkan báyìí ni wọn náà gbélé yìí kí wọn náà wò ọlọ́ba subhanahu wa ta'ala wa sọ pé ṣọ̀hádà àkùn ẹ pa àwọn ẹlẹ́rìí yín tó bá yàtọ̀ sọ́lọ́run láti wá sọ pé tí Muhammad ń sọ yìí irọ́ ni kẹ́yìn náà wá mú ẹ̀rí tí kẹ́ mú kalẹ̀ ó ní wasta'inu biman taqdiruna alayhi min a'wanikum gbogbo àwọn tẹ́ ẹ bá láǹfààní tẹ́ ẹ bá lágbára láti kójọ nínú àwọn olùrànlọ́wọ́ yín wa shuhada'ikum àti nínú àwọn ẹlẹ́rìí yín pé kẹ́yìn náà ó kó wọn jọ ẹ lọ́wọ́ ẹ múra alukur'an tánàbí wa muhammad sallallahu alayhi wa sallam ẹ mú súra kan ẹ múra ẹ wá ó ní fa inna hadha amrun yasirun alaykum tó bá yẹ pé tòótọ́ bẹ ṣe ń claim pé ẹ̀yin lẹ mọ̀ jùlọ ẹ̀yin lẹ mọ̀ jùlọ ẹni mọ̀ jùlọ ẹgbọ́ èdè jùlọ kápẹ́tò tọ́ ni ó dá irun tó mú wá tó ní àtọ̀dọ̀ ọlọ́run ló ti wáyé ẹ̀yin náà múrò ẹ̀ wá. òní khususan wa antum alul fasahati wal khitaba ní pàtàkì jùlọ ẹ̀yin lábá antum alùfàṣọha nínú ẹni tó dá láhàn jùlọ tó yeye jùlọ lẹ́wà wàlìkìtọ́ọ̀bà nínú ẹni tó sì mọ ọ̀rọ̀ sọ jùlọ lẹ́wà wàlẹ̀ àdáwàtú àdúyìmọ̀tì lè rọ̀sùn nínú ẹni tí ọ̀tá rẹ̀ nínú ẹni tó tà á sí nínú ẹni tí àwọn tí ó jẹ́ pé ẹni ló tà á fànàbí sọlá sọlá nínú ọ̀tá rẹ̀ tó burú jùlọ òun lẹ́wà kápẹ́tò tó ní ó yẹ kẹ́ wá ń tẹ́ fi dá lágara sallallahu alaihi wasallam onífàwọ́ kàmáza àǹtún tó bá yẹ pé báyìí ni tó bá yẹ bẹ́ẹ̀ ṣe ajẹ́pẹ́ àlámọ̀ rí kápẹ́ bẹ́ẹ̀ ṣe rí ni wà á lẹ̀ ń tà àtò sọ̀rọ̀ mi mẹ́fìlìhì tẹ́ ẹ̀ bá ti lè múrun tánà bí mú wá wá wà á jíṣtùn gọ́yà pẹ̀lú àǹtí tẹ́ wá ká gara dé òpin agara ẹ gbìyànjú títí ẹ lè rírọ ẹ wà lẹ̀ ń tà àtò sọ̀rọ̀ ti mẹ́fìlì láíláí ẹ tẹ̀lé láǹfààní àti múrò ẹ wá. wàlákin àdà tẹ̀kìyìm aláwájú ìnsọ́ọ̀f ó ní ṣùgbọ́n tó lọ́ọ́ bá ṣe yìí ọlọ́kàn ló fi ṣe ìnsọ́ọ̀f ni ó mọ̀ pé ẹ̀ lè ṣe ṣùgbọ́n ọlọ́wọ́ bá mọ̀ọ́mọ̀ fi challenge wọn pé kó lè ṣe déédéé pẹ̀lú wọn tó bá pé tòótọ́ lẹ́rù pé gbádùn jàǹdà bí wọn sọ́lá àti sọ́lá lédè àti ní mímọ̀ tó bá pé tòótọ́ lẹ́rù pé yanjú jùlọ ó dá irun tó mú alátọ̀dọ̀ ọlọ́run ẹ̀yin náà múra ẹ̀ wá eléyìí ní táwọn onímọ̀ eléyìí ní táwọn onímọ̀ náà yòókù eléyìí ni tán sọ torí ẹ̀ lọ́lọ́ba sọ nínú alukuran alkarim ọlọ́ba ni kúlà in ijtama'ati al-insu wal-jinnu ala an ya'tu bi mithli hadha al-Qur'an ọlọ́run tí gbogbo àlìjẹ̀nú àtẹ̀yìn bá papọ̀ láti múrò alukuran wa la ya'tuna bi mithlihi wọn à lè múrò ìwà láìlẹ́ walau kana ba'duhum li ba'din zahira ọlọ́run kódà àtàlìjẹ̀nú àtẹ̀yìn onímọ̀ inú yín olóyè inú yín ẹ papọ̀ ẹ múrò alukuran wa eléyìí ọlọ́ba fi challenge àwọn kufar torí ẹ̀ ló jẹ́ pé nínú mọ̀jísà àkọ́kọ́ tọ́lọ́ba fanagba muhammad sallallahu alayhi wa sallam àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni òun náà ni alukur'an karim torí pé ọlọ́ba subhanahu wa ta'ala báwọn lábá bí wọ́n ṣe jẹ́ ọlọ́pọlọ tí wọ́n jó léyìí tó ọlọ́ba ní kànáà bí ó challenge wọn náà alukur'an karim pé ẹ múrú ẹ̀ wá wọ́n sì múrú ẹ̀ wá tí wọ́n rí mu wá lọ́wọ́ sọ pé wádìí ọ̀rọ̀ ọlọ́ba ni ẹ pa àwọn ẹlòmíì mọ́ra tó bá yẹ pé tòótọ́ lẹ́bàá tó lòdò kẹ́yìn náà pa àwọn ẹlòmíì mọ́ra eléyìí ó jẹ́ kó wá pé alukur'an karim mọ̀jísà tó ń kubra mọ̀jísà tó lágbára nínú mọ̀jísà anábìwá muhammad sallallahu alayhi wa sallam ni nígbà báwọn alábà ṣe jẹ́ ọlọ́pọlọ onílàákàyè tó wọn lè múrò ẹ̀wọ̀n torí pé àtọ̀dọ̀ ọlọ́run ti wá. ẹnìmọ̀ àwọn afọ́ tó ń bẹ nínú àyà yìí wọ́n ní nítorí pé ní sọ̀rọ̀ ìndẹ̀lá àrọ̀ nítorí lábá ń pè ní sọ̀rọ̀ ó lè mú nǹkan mẹ́rin wọ́n ní ìṣtìkọ́ọ̀kọ̀ ẹ̀mí tí wọ́n ti yọ látara nǹkan bíi mẹ́rin ni wọ́n ní wọ́n ń pè sọ̀rọ̀ ìntóbága wọ́n ń pè ní àsọ̀rọ̀ ìntóbága lábá máa pè ní àsọ̀rọ̀ tó gbé lè àná àyẹ̀rọ̀tẹ́fì òbí ha ní manzilati ilà manzila wọ́n ní tó fi ń pè sọ̀rọ̀ sóra kọ̀ọ̀kan téèyàn bá ń kà èyí ó máa fi ga nípò láti pò kan bọ́ sípò kan èyí ó máa ga nípò níwájú ọlọ́run ẹ̀rọ bánabí wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní inú hadith nawas ibn sama'an anabi yuqalu li sahibi al-qur'an anabi ni wọ́n máa sọ fún sahibi al-qur'an hadith abdullahi ibn umar inú sunan tirmidhi anabi yuqalu li sahibi al wọ́n máa sọ ni tó bá ń ké alukur'an pé ekra warutaqi warotil kama kunta torotil fil dunya máa kà máa kà alukur'an wọ́n máa sọ fún ọjọ́ bíi dẹ̀rù kìyàmà bẹ́ẹ̀ warutaqi tó bá ti wá ń ké kur'an warutaqi máa wá bẹ́sẹ̀ máa gun àgàsọ warotil kama kunta torotil fil dunya wọ́n máa kà pẹ̀lú farabalẹ̀ pẹ̀lú òfin tó de kíkà rẹ̀ bàdó alẹ́lẹ́ ẹ̀l wọ́n ní táwọn pè ní tartil tọ́lọ́ ni wàrọ́ tilẹ̀ kùránà tartila òun náà ni tahsinu sawt wa tadwidul huruf káfóun tó dáa káfíkà kùránà ká sì pe àwọn aráàfin bó ti tọ́ àti bó ti yẹ. wọ́n ní wọ́n á sọ fẹ́yìn tí ń ka Qur'an lálùkìyàmọ̀ pé ikra wartaqi warattil kama kunta turattil fil hayati dunya máa kà tó bá ti ń kà á máa gbẹ́sẹ̀ kọ̀ọ̀kan sókè máa gòkè lọ kama kunta turattil fil hayati dunya bó ṣe máa ń kà láyé fa inna manzilataka inda akhiri ayatin takrauha wa fi riwayatin takrau biha ibi tó dé sí lálìjẹ́nà ibi àyà tó bá parí sí ibẹ̀ náà ibi àyà tó bá ṣe kí ni o tó bá parí sí àwọn àfáà kan torí eléyìí ni wọ́n fi ń sọ sura alukuran ní sura ó túmọ̀ sí pé ẹni tó ń kà á ìpele rẹ̀ ń ga sí níwájú ọlọ́run wọ́n ń torí ẹ̀ náà fi ń pè ní asura torí ẹ̀ kan náà àwọn olórin lábá ó ní alam tara anna Allaha a'taka suratan ṣé wọn ò mọ̀ ní bọ́lọ́n ọba fún ọ ní sura ìdágbẹ̀ ní sura níbẹ̀ yàní anna Allaha a'taka manzilatan ọlọ́run fún ọ nípò ó túmọ̀ sí pé wọ́n ní wọ́n ń pè sura alukuran wọ́n ń pè ní sura nítorí èèyàn fi máa ń gbapò ní iwájú ọlọ́run yorùtàfà òbíyá mi manzilatin ìlà manzila tí a bá ti ń kà ka suratul baqara onípò níwájú ọlọ́run o tún fi ali imran kún ipò rẹ̀ tún pọ̀ sí o tún fi baqara o tún fi maida kún ipò rẹ̀ ń pọ̀ sí yàní tartaki bíyá manzilatan ba'da manzila kasulan bí bàtẹ́yìn ń gbọ́ àgàsọ́lọ́ wọ́n ní tí wọ́n fi ń pe sura alukur'an ní sura nìyẹn. naam àwọn kan nínú àwọn onímọ̀ wọ́n ní kélimatu sura ibi tí wọ́n ti ẹ̀ ti yọ gangan òun náà ni látara alkamel wa tamam nǹkan tó pé tí ò lábùkù wọ́n ní wọ́n fi ń pè ní asura wọ́n ní tó pé lábàá máa ń sọ wípé yòkọ́ọ̀lù lè nákọ́tí àtàmẹ́tì asura tí lábàá bá rí ìbá tí wọ́n bá rí ànákọ̀ tí wọ́n bá rí ìbá kan tó pé tán rí pé ah ìbáka rẹwà ó dáa kò lábùkù kankan kò tóbi jù kò sanra jù kò tínrín jù kò ṣe wọn pé ah ohun dúdú yẹn lábọ́ wá sókè áàdì ìṣòro àdìgbé àwọn kan ní àtàrà abẹ ni wọ́n ti ń pe sóra alukur'an ní àṣòro látara yìí pé kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ yọkú mẹ́ kul wallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad ọ̀rọ̀ ṣe dáa tó báyìí kò tí ì yọ nǹkan kan lẹ̀. ẹ wò mọ́mọ́ Shafi'i rahimahullahu ta'ala ó ní law anzala allahu hujjatan ala khalqihi illa hadhihi as-sura lakafathum. nígbà tí mọ́mọ́ Shafi'i nígbà tó suratul tó ní إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ìgbà tí màmá ìgbà tí màmá ṣáfi wá ṣèrònú sí àyà yìí pé ah, súra yìí bó ṣe lè yí ó ní law ma anzala Allahu suratan hujjatan ala khalqi tọ́lọ̀ ò bá sọ ọjà mi kalẹ̀ mọ́ ká ní suratul asri nìkan ó nìkan ni ó ń jẹ́ Qur'an tá a mùsùlùmí lò onítọ́lọ̀ ọba sẹ̀ rí ọ̀rọ̀ míì kalẹ̀ mọ́ ilà àti ìsọ̀rọ̀ àfi sọ̀rọ̀ yìí làkàfàtì hàn ó ti tó fún yàn láti sọ rere ó túmọ̀ sí pé àsúrọ̀ sumiyat sumiyat suratul Qur'an suratan limadha likamaliha wa tamamiha wa adam ihtiyajiha ila ayati ta'liq wa ziyada nígbà nítorí pé ó pé kò sí ìtẹ̀ mú bẹ́ẹ̀ wàtàmẹ́t kalimatu rabbika sidqan wa adla ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala ni gbólóhùn ọlọ́ọ̀ba pípé ló wà sidqan lódodo kò sí tẹ́fẹ́ yọkùn bẹ́ẹ̀ wa adla ìdájọ́ tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ bí mo kẹsìrì sọ ó ní yaani sidqan fil akhbar gbogbo òròyìn tọ́lọ́ọ̀ba fún wa ń bẹ́ẹ̀ kò sí rọ́ọ̀kan bẹ́ẹ̀ bákan náà wa adla fil ahkam gbogbo ìdájọ́ ọlọ́run tí ń bẹ́ẹ̀ náà al-Qur'anul Karim wọ́n ní ajẹ́ pé tí wọ́n bá sọ pé sura Qur'an ibaratun an wasfiya bitamam wal kamal níta à ń sọ ni pé nǹkan yìí pé pọ̀ kò lábùkù kankan kò sí níta mú bẹ́ẹ̀ tá à ní rẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ó di mélòó ó di méjì wọ́n ní wa sumiyat sura li sharafiya wa irtifaiya fil qadri wọ́n ní ń pè ní sura òun náà fẹ́ jọta kọ́kọ́ yẹn òun náà ní irtifaiya fil qadri nípò níbi tó yẹ ká tó sí ó pàtàkì púpọ̀ nígbà ló fi jẹ́ pé ẹyọ kan tó lọ ní káwọn kèfèrí mú wá wọn lè mú wá wọn ni wà rọ́ọ̀bẹ ẹlẹ́ẹ̀kẹrin lè ana bàkíyà tún mí nà kùrán wàkìtà tún mí nà wọn ni wọn tún pè ní sọ̀rọ̀ torí wípé ìpín alukur'an ni tẹ́bà lọ́wọ́ ẹgbẹ́ màá ní mẹ́rẹ̀ẹ̀rin iná ni ó wọlé pẹ̀lú àsunrọ̀ lọ́wọ́ sọ pé wàyí kúntùn fèrọ ìbí mímà nàzàlmà àlà abdina ṣùgbọ́n a mọ̀ nínú àdìsá anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam wípé ìta pé ní àsúrọ̀ òun náà ní kìtàtúl qur'an abala kan nínú alukur'an alkarim torí pé ìta anábì sallallahu alayhi wa sallam sọ anábì sọ nínú hadith nawas ibn sam'an tí mo fẹ́ mú alẹ́ kan anábì ní yóò ta bi alil qur'an alẹ́dínà kánú yàmẹ̀lúnà bí àfi dúnìyà àwọn tó bá dé ọ̀gbìn alkiyama wọ́n mú àwọn wọ́n mú àwọn ará ilé Qur'an wọ́n mú wa wọ́n mú kíni o wọ́n mú àwọn èèyàn Qur'an àwọn fámìlì Qur'an wọ́n mú wa ànábẹ́ wa sàlàyé pé àwọn ní fámìlì Qur'an àwọn ẹlòmíràn sábà máa ń ṣe hadith ìtú pé bóyá gbogbo ẹni tó bá ti ha Qur'an òní àlùkò Qur'an láà tẹ̀m̀bíwò ilé Imam Nawawi ṣe tẹ̀m̀bíwò yẹn Sheikh Salih Al-Uthaymeen wọ́n ṣe tẹ̀m̀bíwò yẹn wọ́n ní alul Qur'an anabi ti tu alladhina ya'maluna bihi fi dunya àwọn tó ń lo tó wà ń bẹ̀ láyé ni àwọn tó ń lo tó wà ń bẹ̀ tí a bá wá ha tó mọ̀ tún mẹ́ tó tún wá lo tó wà ń bẹ̀ fanurun ala nur ayẹwé ìmọ̀lẹ̀ lórí ìmọ̀lẹ̀ náà ṣùgbọ́n al-aslu fi hadhihi al-kalima dáwọ́ alul Qur'an. كي يزعم الحفاظ الحافظون له أو المتخصصون كما نعلم يزعم دوبين تبان القرآن الكريم يعني الذين كانوا يعملون به في الدنيا أنا بأن تقدمهم سورة البقرة وآل إمران ما له شاهدني أنا من سورة البقرة أتي سورة آل إمران وهو أبو سواجو تحاجاني an ashabihima àwọn tí bá máa ń ka àwọn méjèèjì àwọn sura méjèèjì yìí wọ́n máa wọ́n máa wọ́n máa jẹ́ ìwọ̀n níwájú ọlọ́run so fi hàn pé níta ń pè ní asura àmọ́ pé qit'atun min al-Qur'an baqiyatul Qur'an tá a bá mú èyí tá a mú èyí tó sẹ́kù ń bẹ nítorí pé tá a bá mú ó tún sẹ́kù mi ń bẹ ni fi ń pè ní asura lẹ́ẹ̀kì máa ní alákọ̀ọ́kọ́ wípé yóò gbìyànjú láti manzila kan lọ sí manzila ní dálà àlẹ́ àbí معنى لكجنا فلشرف وارتفاعه دل عليه الدليل وان إلين أصل الصورة وبيعوني ما جموزا الله سبحانه وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله ọlọ́run tẹ bá wà nínú iyèméjì pé alukur'an ṣètòótọ́ bánabi ṣe lọ́dọ̀ ọlọ́run ló ti wá ṣé bẹ́ẹ̀ ni ẹ̀yin náà mú ẹ̀wá wájú òṣùwàdà akúnyìnbó nìlá ọlọ́run ẹ̀wá lọ pé àwọn ṣùwàdà ẹ lọ pe àwọn ẹlẹ́rìí yàtọ̀ sọ́lọ́run àrínà àwọn àfún onímọ̀ tí wọ́n sọ pé ṣọ̀dá àkún tọ́lọ́ bá dà nínú bí òun náà ni àlè àtẹkùn ẹ lọ pe àwọn bíi tẹ̀pẹ̀lẹ̀ ọ̀wọ́n àwọn òsáyìn ẹ̀rọ̀kùn ọjọ́ lèlmọ̀wọ́rọ́ náà ti alẹ́lẹ̀ tì ẹ́ bẹ̀sùrọ̀ ti mìmẹ́sìlẹ̀ ẹnìkan lọ mú nǹkan míì náà wá tó lọ jọ sọ́ra nǹkan àn àrínà àwọn onímọ̀ tí wọ́n sọ pé yẹni àwánukum alẹ́ mọ̀ àrọ́tún ẹ lọ wá àwọn tó lè kún yín lọ́wọ́ ẹ pé gbogbo professors yín jọ ẹ pa wọn ní èdè lónìrànran ní àárín ẹ̀pọ̀ wọn jọ àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ọlọ́gbọ́n ní ẹ̀kúnra yín lọ́wọ́. báwo nǹkan ni alẹ́ ọ̀lẹ́mọ̀ tẹ́ bá tẹ̀ ní kẹ́kọ̀ọ́ bí èèyàn jọ àsìkò yóò mọ̀ waste ẹ pa àwọn tí wọ́n jọ dògbọ́n àwọn onímọ̀ láàrin yín. ìsìtẹ̀rínù ala dhalik ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala la ya'tuna bi mithlihi wọn lè múrò ẹ̀ wá. wọn ni walaw kana ba'duhum li ba'din zahira kódà kí àtàlìjẹ̀nú àtẹ̀yàn kankunra wọn lọ́wọ́ torí la eléyìí ibi láti rí pé alukur'an mu'jizatul ula mu'jiza àkọ́kọ́ tó lọ́ọ́ fanagba muhammad sallallahu alayhi wa sallam miriku àkọ́kọ́ ọ̀nà ni alukur'an karim nínú arábìnrin kò sí àkànnà ànábì ọlọ́run tó jẹ́ pé ọlọ́run ò ní fún mẹ́ẹ̀mìtìlóhù àmẹ́nàbí ilbashar ń jẹ́ pé kò sí bẹ́ẹ̀dá èyàn ó sì rírú ẹ̀ tí ò ní dàkó jìṣọ́ ọlọ́run lẹ́ni ẹ̀ anábì sọ pé alukur'an yìí ilẹ̀ tọ́lọ́ ń fèmí sallallahu alayhi wa alihi wa sallam ilé alukur'an mọ̀jísà ni nítorí àárín àwọn tọ́lọ́ ọba ti sọ kalẹ̀ wọn àrí alukur'an wọn àrí fọ́ọ̀tì ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala sọ nínú suratu Hud nígbà tí ó ń ṣàlàyé nípa irú ń tàn sọ yìí náà ọlọ́ọ̀bà ní fáàtù bí ashri suwari mithlihi ọlọ́n challenge wọn pé ẹ mú súra mẹ́wàá tó jọrú ẹ̀ wá àwọn kan nínú àwọn mustashirikun pé ẹgbẹ́ náà ayọ̀ suratul Baqara ọlọ́ọ̀bà ní fáàtù bí surati min mithlihi àwọn abọ́sọ̀bẹ̀ wọn ní ara inconsistencies tó ń bẹ nínú Qur'an náà nìyẹn ọlọ́run bá ń sọ wípé fáàtù bisurati min mithli bákọ́rọ̀ ńlẹ̀ lè ń bí ọlọ́run bá ń sọ pé fáàtù bisurati min mithli ẹ mú súra kan wá súra kan yẹn wọn ti respond ọlọ́run tún wá bọ́ sínú suratu Hud ó tún wá ní fáàtù bi ashri suwari mithli ẹ mú súra mẹ́wàá wá wọ́n ní fàfi ada adathon àyẹ̀wé kò inconsistency wà ń bẹ̀ wọ́n ní pé kí wọ́n ní torí pé wà innama yutalab man ajiza an shay'in bi aqalla la bi aksar ẹni tí ò bá ẹni tí ò bá lágbára ẹni tí ò bá lágbára láti ṣe nǹkan ẹ ti kọ́kọ́ challenge ẹ̀ pẹ̀lú nǹkan kékeré tí ò bá lè ṣe yẹn wọ́n ní in tó bá làákà yìí mú òun náà ní kẹ́ ẹ fún lè kéré sí i bóòlù ọlọ́run sọ kọ́ challenge wọn pẹ̀lú sóra kan ó tún wá dénú àyà míì lókè ó tún wá challenge wọn pẹ̀lú sóra mẹ́wàá káàdì ẹ̀ tó máa fi mí nínú àyà mi ó tún ní kúlà ìnìjítàmà àti ilé ìnsùwàlìjínú àlà àyàtú bìmísìlì àdàl kùrán àtàlìjẹ̀nú àtìyàn tán bá pawọ́ tán bá ní tán bá kóra jọ pé àwọn tiẹ̀ fẹ́ mú lọ àlùkùrán wa ọlọ́run láyà tún nàbì mísìlì yìí wọn lè múrò ẹ̀ wá láéláé sẹ́nu sọ́ọ̀tù Yunus kọ́ nìyẹn yẹn láyà tún ẹ̀ tún wò akó ní hood níbo la tún bọ́ sí irú kùrán wa nínú àlàyé tí wọ́n ṣe òun náà ni pé àlàyé pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n ọ̀kan náà pé ni màmá wọ́n ní wal jawab wọ́n ní fa ayatu al-Hud makiya aya suratul Hud fatu bi ashri suwari mithli ẹ mú súra mẹ́wàá tó jọrọ ẹ̀ wá makiya ni aya tó sọ̀kalẹ̀ ní makaniya torí ẹ̀ ní mọ́mú asayoti rahimahullah ta'ala inú al fi ulumil Qur'an lóbi ń ṣàlàyé pé ẹ tó bá bẹ́ẹ̀ tú al pé ó pàtàkì kó mọ màkíyá minal madaniya ẹgbẹ́ bimujaradi marifatil màkíyá minal madaniya tòrọ́dọ̀ àbí ìṣubà àbí ẹ̀kọ́ yọ̀rọ̀dọ̀ àbí ìṣubà tí a bá ti mọ màkíyá madaniya àjẹgbẹ́ màkíyá àyà màkíyá àyà mẹ́ka òun ni bisuwari misle nígbà tó wá di pé wọ́n challenge yín pẹ̀lú ten nígbà tó di madaniya suratul baqara sì ní àwọn àyàtò rẹ̀ àyàtún màdàníyà nítorí yẹ pé wá ní pé ẹ wò parí ẹ àyà tó sọ̀kalẹ̀ gbẹ̀yìn nínú alukoranu karim nínú suratul baqara ló wà àwọn kan máa ń rò pé al-yawma akmaltu lakum dinakum òun ló sọ̀kalẹ̀ gbẹ̀yìn nínú alukoran ara kò rí bẹ́ẹ̀ àyà tó sọ̀kalẹ̀ ń bẹ nínú suratul baqara àyà náà ni pé wattaqu yawman turja'una fihi ila Allah thumma tuwaffa kullu nafsin eh, ma kasabat wa antum la tudlamun. ọlọ́ba ẹ àjọ kan tẹ́ padà sọ́dọ̀ ọlọ́run táàfù ń kálukú ní tó ṣe lẹ́sàn ẹnìkankan ọlọ́run ní ẹnìkankan. so ó túmọ̀ sí pé kò sí ṣúgbà kankan bí àyà yìí nígbà tó lọ́ọ́ bá challenge wọn bí sóòtìn àwòbí àyà tí ń màkì ìyá nígbà tí wọn ò láǹfààní tán retí títí ọdẹ wá ń gbà náà bá lè ṣe mẹ́wàá. eléyìí ṣùgbọ́n ó parí ọlọ́ba ní ẹ pe àwọn ẹlẹ́rìí yìí tó lè jẹ́rìí yìí ẹ pa àwọn tó lè ràn yín lọ́wọ́ lẹ́yìn ọlọ́run ọba in kuntum sadiqin tẹ́ ẹ bá jẹ́ olódodo ọlọ́ba ní fa in ẹ jẹ́ kàkà tí a ẹ kàkà tẹ̀ sórí díẹ̀ ó ní fa ààdà ayatun kabira ṣẹ́kù ní àyà yìí àyà tó tóbi púpọ̀ ni wa dalilun wadihun jaliyun ẹ̀rí tó sì clear ni tí ò ní rújúrújú ala sidiqihi lórí pé olódodo lànà ìlú Muhammad wàsíbìkì mẹ́ẹ̀já àbíyè àti pé tó mú alátọ̀dọ̀ ọlọ́run ti sàlẹ̀ quran òdodo ni ó ní fàyàtà àyànnú àlékún ti bá àròhò àwọn ó ti sọ̀rọ̀ àyànkẹ́ tẹ̀lé báyìí wọ́n ti challenge yìí ẹ̀ ṣe bẹ́ẹ̀ wàtíkọ́ ìnárì lẹ́tì balagat fìlìḥàrọ́rọ̀ ti àríyìnmẹ̀ ti wà ṣẹ̀dá kẹ́ẹ̀dẹ̀ páyà iná èyí tó jẹ́ pé balagat ìlḥàrọ́rọ̀ wà ṣẹ̀dá iná tó jẹ́ pé ìlḥàrọ́rọ̀ Eh, ìgbóná rẹ̀ àti líle rẹ̀ ó ní agbára ankana wakudu annasu wal hijara sheikh ti bọ́ sínú aya mi ibi tọ́lọ́ wa sọ pé fa ilam taf'alu tẹ́ ẹ̀ bá wa lè ṣe bẹ́ẹ̀ wa lam taf'alu ọlọ́run ẹ̀ tí ẹ̀ ní lè ṣe bẹ́ẹ̀ láéláé ẹ rí i pé lan gbólóhùn lan ní traditional ilé ìkéwọ́ tá a bá fẹ́ tu ẹ rí i pé láéláé la máa ń tu sí lan tadhaba abadan ò ní ṣe kí ni o ò ní lọ láíláí ṣùgbọ́n àwọn kan báàdọ̀ alẹ́ lọ́ra wọ́n ní man dhanna anna lan yufidu an-nafya al-mu'abbada faqad ata ala al-lughati ma la wọ́n ní ẹni tó bá sọ pé lan nínú èdè tó bá túmọ̀ láíláíláíláí ní tí ò ní ṣẹlẹ̀ láíláí wọ́n ní ó ti mú wá ó ti ń kọ́ àwọn onílógà elédè lábáwá ó ti ń kọ́ wọn lédè wọn ẹni tó bá ní lan ó fẹ́ràn pé bá a ṣe máa ń tún pé lan àbà ò ní lọ láéláé wọ́n ní tó bá tún ní láéláé fakọ̀dé ata àlà lọ́gàtì máa la yàrá fún wa ó ti kọ́ àwọn elédè lábáwá nìyẹn ìtọ́nìtọ́ láti sọ ni pé n tó mú wá yìí tuntun ni kò síbi tí ó ti wọlé inú èdè eléyìí lọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ máa ń sábà mú wa nígbà tí wọ́n bá fẹ́ dá ọ̀rọ̀ padà sí ọ̀dọ̀ àwọn al-Mu'tazila àwọn Mu'tazila gbà pé kò sẹ́ni tó rọ̀ lọ́hùn lálùkìyàmà wọ́n ní torí pé torí pé lọ́dọ̀ tiwọn àwọn máa ń wo nínú kọ́ìdà wọn òun náà ni pé wọ́n gbà pé hunaka àṣìyá yajuzu ala Allahi fi'luha wa àṣìyá la tajuzu ala Allahi fi'luha wọ́n gbà pé àwọn kankan ń bẹ tọ́lọ́wọ́ bàjọ́ lọ́hùn kò yẹ kó máa ṣe àwọn kankan ń bẹ tọ́lọ́wọ́ pò ń tòótọ́ ìlò yẹ kó ṣe nínú dábìlì pé tọ́lọ̀ ń bá máa jọ́ lọ́hùn kò yẹ kó allow anybody rò gbogbo ahadith tó wá wá nù sọ Imam Bukhari tánàbí sọlá àṣàwọn rí innakum tarawna rabbakum kama tarawna adal qamar wọn làwọn sàábí wọn ń wo òṣùpá níjọ́ kejìlá bó ti mọ́lẹ̀ yẹn wọn wá bèèrè lọ́wọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé ya Rasulallah anẹ́rọ̀ rabbana yawm al-qiyama níjọ́ gbẹ̀dẹ̀ al-qiyama ìjà àrọ̀ lọ́wọ́ ànábì sallallahu alayhi sọ pé ẹ máa wò sùpáwọn altudọ̀múnà fi ròyàtì wà fi rìwáyàtì altudọ̀rúnà fi ròyàtì ànábi tẹ́ ẹ bá fẹ́ òṣùpá àjọkẹ̀ńlá tó clear yìí altudọ̀rúnà fi ròyàtì ṣe ní wàhálà kẹ́ tó rí kẹ́nìkan ni wọ́n ní òṣùpá àjọkẹ̀ńlá rẹ̀ o kẹ́nìkan ni ẹ bá mú gíláṣìsì mi àárẹ̀ ń bẹ lára rẹ̀ ni altudọ̀rúnà fi ròyàtì ànábi ṣe ìnira kankan bẹ kẹ́ tó rí kọ́ọ̀lù la nínú àkọọ́lẹ̀ mi ànábi altudọ̀múnà fi ròyàtì tòdọ̀múnà ni pé ṣé ẹ ní ìdí pé ẹnìkan dín lójú kẹ́ ẹ fààyàn sẹ́yìn kẹ́yìn tó lè rí ṣàgbé tí yẹn bá ń wòran mi ò ní àbá ẹ dákọ̀ ẹ jẹ́ kẹ́mi náà wò ẹ̀ràn díẹ̀ sóru bá ní àwọn ah, nílà ara mi ni tó bá dijọ́ bíi dàlkìyàmà ẹ̀yin náà rí ọlọ́wọ́n ọba yín kámẹ tààrọ́ na ayédèl kọ́nà gẹ́gẹ́ ẹsẹ̀ rò sùpáì tí ò ní sí nǹkan kan tí ó dìyìn lọ́wọ́ tá a fẹ́ lọ́wọ́ lẹ́yìn tó bá jẹ́ mọ̀mí ni eléyìí ni tí ọlọ́ba sì gbà lérò nígbà tó ń sọ fún ọ́nà àyà rẹ̀ pé lilladhina ahsanu lilhusna wa ziyada ọlọ́run gbogbo olùgbàgbé òdodo tí wọ́n bá ṣe dáadáa òun ò fi dáadáa san wọ́n lẹ́san dáadáa tàkọ́kọ́ làlùjẹ́nà wa ziyada àlékún òun náà ní rírí ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn mọ̀tẹ́sílà wa gbà pé àlè rọ́lọ́n lálùkìyàmà wọ́n wá lórí tòròsílì kí ló sọ ó ní Rabbi arini anzuru ilayk ó ní wọ́n ọlọ́run arini anzuru ilayk ìwọ ọlọ́run gbà mí láàyè kí n rí ọ kí lọ́lọ́run sọ pé kí lọ́lọ́run sọ fún un ọlọ́run innaka lan tarani innaka lan tarani ó lè rí mi láìláìláìláì fata'allaqu bidhalik wọ́n wá so mọ́ àyà yẹn nígbà tí so mọ́ àyà yẹn pé àjẹ́ láìláìláìláì ẹnìkan ò lè rọ́ lẹ́ǹtẹ̀rán ni naam ibẹ̀ làwọn afa àtúntò sọ pé man ata ibi tí kọ́ìdà tí wọ́n jáde nìyẹn man ata ala lóra man kọ́ọ̀lá bi anna lẹ́ǹ tufidu nafi almu'abbad faqad ata ala lóra bí wọ́n la yẹrẹ fúnra ṣùgbọ́n ẹ̀rí pé adi àṣeyà ìṣtìyàdù náà wà ní ọ̀rọ̀ lóga àlè ìṣtìyàd ó wà ní ọ̀rọ̀ lóga tó pé in tó olóhùn ọba gan ìṣtìyàdù wà mẹ́ lọ́jọ́ pé tẹ bá wọ̀rọ̀ hakikọtu pé ọ̀rọ̀ hakiki àti majazi ìtìláfù bẹ lọ́dọ̀ àwọn ọ̀lànà bọ́dẹ́ pé èyí tó fẹ́ sàn lẹ́jù náà ni wípé kò sí ti ń jẹ́ almajaz ẹni sheikh yaani sheikhuna al-allama ashankiti ló kọ jawazi almajaz ó ní kò rọrùn kò lẹ́tọ̀ọ́ kò sí ṣe ká sọ pé majazi ń bẹ ẹ̀rẹ̀ àwọn akọni àkíkí nìkan màjáàzí nìkan ntọ́gbà lérò pẹ̀lú màjáàzí òun náà ni aláfúrò alimọ̀sítàmẹ́lú fẹ̀rọ ìrìmàwòdì àlà gbólóhùn tí wọ́n lò sáàyè tí kì í ṣe àyè tí wọ́n gbé kalẹ̀ fún. masalan kí wọ́n sọ pé anta asad anta asadun níta àsùnmọ̀ ní asad ni hayawanun muftarish ẹranko àbìjà kan ní asad kìnìún àbí tabapìyàn ní asad àwọn wàá sọ wípé torí ìròyìn kan tí ń bẹ lára kìnìún tó jẹ́ ìròyìn akin tí ń bẹ lára èèyàn la fi ń pe èèyàn ní kìnìún àjẹpẹ́ tá a bá pè èèyàn ní kìnìún nípìnlẹ̀ kì ṣe wọ́n ní àyà wa ń bẹ báyẹn náà tó jẹ́ pé a lè sí nínú Al-Qur'anul Karim wọ́n ní tọ́ a jẹ́ pé àyà yìí màjáàzì lọ́wọ́ bá lóun bẹ́ẹ̀ Ibn Taymiyyah àná sọ bẹ́ẹ̀ Ibn Taymiyyah àná ọlọ́mọdé gbogbo tọ́lọ̀ ń lò ní alukur'an àkíkí ni ẹ̀yin ni òye wa mẹ́rin wa rẹpẹtẹ àrígbàmọ́ àná ni pé àrígbàmọ́ pé asad gbogbo akínní ní èèyàn asad ni fàwọn asad ni wọ́n fi ń pe Khalid ibn al-Walid kí ni wọ́n ń pè é asadullah kìnìún ọlọ́run ó fi hàn pé kìí ṣe ẹranko gbòòjù yẹn nìkan ni kìnìún torí pé òun ńlá kìí jùlọ nínú gbogbo wọn òun ni asad ti kíndọ̀mù tiwọn asad titi bi kìnìún kọ́ ni asad ẹ wo ìmọ̀ fẹ́ dú ẹnu sọ ìṣẹ́ àdúnà wọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ láyìnsìn ìṣẹ́ àdúnà wọ bẹ́ẹ̀ mọ́tún àjòmíyà yẹn àáfàá tó alikafi tó fi ṣiṣẹ́ ìròyìn àjòmíyà nígbà tó ń débi masala lan ó ní méjèèjì náà ni máa fàdà ó lè àfàdà pé ó lè máa fàdà ànáfíù almuabed ó sì lè àfáàdà rẹ̀ ó wá níbi tí ò ti ní àfáàdà rẹ̀ ó wá máa yà musa yẹn wá lẹ́ńtẹ̀rọ̀ ni o ò lè rí mi báyìí o ò lè ṣe kíni o o ò lè rí mi báyìí tó o bá ti kú tán mọ̀ wọ́n rí orí mi lálẹ́ kìí àmọ́ kìí ṣe pé tí láéláé o ò lè rí mi táyé àtọ̀run ó fi máa jáyé àtọ̀run wà máa yẹn wá ẹ̀rọ àyà yẹn lọ ó lọ pẹ̀lú àyà yẹn torí pé dẹ̀ nílùú mi nù súnà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó dáa nù alukur'an ọlọ́ba ni wujuhun yawma idhin nadiratun ila rabbiha nadiratun ọlọ́run ní ọjọ́ ìdí alkiyama àwọn ojú kan nadiratun wọ́n mọ́lẹ̀ wọ́n tutù dọ̀lọ́dọ̀lọ́ ila rabbiha nadiratun ọlọ́run ni wọ́n mọ̀ ọlọ́ba ni wa innahum an rabbihim yawma idhin lamahjubun àwọn kèfèrí níjọ́ ìgbìndẹ̀ alkiyama wọ́n di gàgà àwọn kò níbẹ̀ tó torí hijab ìdánpè ní hijab náà ni pé veil tí ò jẹ́ kí a rí wọn ọlọ́ni àwọn kèfèrí níjọ́ gbẹ̀dà kíámà wọ́n veil wọn ò ní rọ́lọ́run àyẹ̀kọ́ tó bá veil àwọn kèfèrí kí ni wọ́n ṣìkàlẹ̀ fún àwọn mùsùlùmí wọ́n sì hijab yẹn ló jẹ́ gbígbà táwọn ẹbí fẹ́ padà tú àyà yẹn nínú àdìsí ṣùháìbà omi àbá àtọkọ búgíà tó kó lè muslim àdìsí yẹn ló fi parí ẹ̀ jazakallahu ya alil janna turiduna shay'an azidukum ẹ̀yọ́ ọmọ aljanna ẹ ti dénú aljanna báyìí sẹ́ẹ̀ fẹ́ nǹkan kan láàlékún kí n fún yín wọn lọ́mọ aljanna ọlọ́mọṣà kà wọ́n mọ́ wọn. àwọn aljanna wọn sọ pé ah alam tubayyidu wujuhana alam tudkhilna aljanna wa tunajjina minan nar kí la tún wá má ṣé kìí ṣe pé ìwọ ọlọ́run o ti tàn mọ́lẹ̀ sí wa lójú o ti sọ àdọ́mọ aljanna o là wá bi iná o jà wọná kí la tún wá lẹ́lẹ̀kún anábìíní fayuk shafu lihijab gàgá tí ò jálè rọ́lọ́run láyé pẹ̀lú mi àtẹ̀jẹ́ ara wa wọ́n wá ṣe tó bá ti yàtọ̀ tá a bá ti dálì kìyàmà ara mi fàmà ó tó ṣe àn àrí kò sí nǹkan kan tí wọ́n lè fún ọmọ àlùjẹ́nà tí ó tún wá tẹ́ wọn lọ́rùn tó tó kí wọ́n máa rí ọlọ́run arábìnrin wa kúrọ́ o ìṣe ìtàn tó bá wù yẹn káyọ̀ ọlọ́run ti mẹ́nu sọ́ra tó sájìdá tó lọ́n sọ pé fàlà tá a mà ó fi yà lẹ́wọ̀n min qurrati a'yunin jaza'an bima kanu ya'malun ọlọ́ ni kò sẹ́ni tó lè mọ pamọ́ fún wọn máa jẹ́ náà so ìrẹ́n ó wá mẹ́rin yẹn wá lórí lẹ́n nígbà tí ó wá bẹ́ẹ̀ mẹ́rin pé lẹ́n nígbà míì sì ni ó lè àfáàdà anafiu almuabad ó wá múra ayà ìwà. wàyí kuntum fi raibin mimma nazzalna ala abidina tẹ́ bá ń bẹ nínú iyèméjì nínú tá a sọ kàlẹ́ fún anabi muhammad sallallahu alaihi wa sallam fa'atu bi surati mithlihi ẹ mú sura tó jọ wá wàdíọ́wò ṣọ́ádá arákùnrin min dunillah ẹ wá mú àwọn ẹlẹ́rìí ẹ mú àwọn onímọ̀ ẹ pèrè ayé jọ ẹ múrò ẹ wá ó yàtọ̀ sọlọ́run tó bá pẹ́ dúró dodo ọmọ ní fàyín ńlá ń tẹ̀fọ́ àlù wàlá ń tẹ̀fọ́ àlù tẹ́ ẹ bá ti lè ṣe wàlá ń tẹ̀fọ́ àlù láìláyìn ṣé nọ́fù yẹn wọ́n á bá bẹ́ẹ̀ ní òkàlà jẹ́ nínú sọ fún ìṣìyàgbọ́ rẹ̀ bọ̀ ẹ tó pọ́pùlà tí gbogbo àwọn àbáàlùsùn ètò náà sọ yìí náà ṣe ń kó wọlé ọ̀rọ̀ àgbẹ̀ ìṣtì àdó ọ̀rọ̀ lórí wà ń làm tẹ́ fàálù wà láyìn tẹ́ fàálù láyìnláyì abàdàn ní àbí àbàdíyà ní lókèdódó kẹrin náà ló níbi tẹ́síyà náà lódò kẹrin náà lèyàn tún sápàdà máa sálà kéde èdè ẹgbẹ́ hmm, èwo ni ó bá ń tọ́lọ̀ ń gbà lérò mu tó dẹ́ fẹ́ gbé láàyè fídùn náà fi àlùmọ́ abad tó bá sàn tó bá sàn yẹn nísìnyí tó bá lọ ìjọba abá dénú wáyà rẹ̀ hàn ah, wà láǹtẹ̀ fàálù ọ̀dà ẹ̀dá àwọn professor UI àti UNILAG ẹ̀dí kan lọ conference ọlọ́ni wà láǹtẹ̀ fàálù ẹ̀rí lè ṣe bẹ́ẹ̀ láíláí fatakun náà rọ́ọ̀lẹ́ ti wàkúdù náà sùwàlẹ̀ hijarọ́tù ọ̀ẹ́dàtìlẹ́yìn káfírin ọlọ́ba ní ẹ̀pá yàrá alẹ́ ti wàkúdù náà sùwàlẹ̀ hijarọ́ iná tún jẹ́ wípé wàkúdù rẹ̀ ní tí wọ́n fi máa ń kó annas wal hijara òun náà ni ọmọ ènìyàn àtòkúta wẹ́ẹ́ ìdẹ́tìlẹ́lì káfíìrì yìí ọlọ́wà ní iná yìí ó ti wà ní èsè ńpa fáwọn káfíìrì nínú àyà yìí àkídà alùsùnà wal jamaa kan tó pàtàkì jáde ìmáàmù àtọ̀háwé ó ní wà nu'minu bil jannati wan nar á gbàgbọ́ sí àlìjẹ́nà àtiná wà annáwùmá makhluqatani mawjudatan pé àlìjẹ́nà àti nẹ́yìn ẹ̀dá ọlọ́run làwọn méjèèjì wọ́n sì ń bẹ́ ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí nínú àyà táwọn afa alùsùnà máa ń lò lórí eléyìí ó dàbí pé lóun tó sọ pé ọ̀ẹ́dàt lẹ́ẹ̀rẹ́ káfíìrì ó ti wà ní ìsìnpa ó ti wà ńlẹ̀ torí pé àyà yìí ń sọ pé ó ti wà ṣẹ́kínni ó ti wà ńlẹ̀ pẹ̀lú àwọn àyàtul Qur'aniyya mi بينما ذهب المعتزلة والقدرية معتزلة قدرية لوري بلتا صليكا أعوذ أشياء تجوز على الله فعلها وأشياء لا تجوز على الله فعلها أوان أوان كان تو يولون أوان كان تو يولون بزعمهم الباطل إرو لهم في مو أواني خلق الجنة والنار قبل الجزاء عبث wọ́n ní kọ́lọ́ ọ̀bà sùnwọ́n àtàwọn sọ pé ká sọ kó tó di pé lọ́n ṣe ìṣòro iṣẹ́ kó tó di pé kálukú mọ ibi tí ó dé sí àbàfọ̀n wọn lè eré lásán ni eré lásán òun ni bí ká sọ pé gbogbo àwọn tíìmù tó wá sí Olympic wọ́n ti wá kọ wínà fún gbogbo wọn àbí lùsà ó ní ebi wọ́n play game náà wọ́n ní kò yẹ kó lọ bẹ́ẹ̀ ẹ̀ tí ṣe result ẹ̀ tí ì ṣe kíni ẹ̀ tí ì ṣe exam tíjà tí wọ́n prepare result káyọ̀ dà wọ́n ní ẹ má nù wá ní èrè kò tọ́lọ̀ bá máa dún lóhùn kò yẹ kó ṣerú gbígbà rọ́bìṣì fèzámì ọpọlọ nù gẹ́gẹ́ bí wọ́n sọ bìdáyàtọ̀ ìkìdámì ọkọ̀ọ̀lù ẹ̀kọ́ọ̀lù téèyàn bá ti ń dọ̀pọ̀ lọ sínú ọ̀rọ̀ ọlọ́run èèyàn padà bọ́ sínú òde tí ò ní bọ́ mẹ́mọ́ fọ̀rọ̀lẹ̀ fọlọ́run fọ̀rọ̀lẹ̀ fanabiwa Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn náà tún á lẹ́rìí àwọn náà wo tí àti tìǹgbà ó ní pé anabi sallallahu alayhi wa sallam sọ wípé men bana lillahi masjidan bana allahu lahu baytan fil janna ẹni tó bá kọ́ mọ́ṣáláṣí fọlọ́hún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó kọ́ ilé kanlẹ̀ fún aljanna wọ́n ní eléyìí dáa tó pé o ti kọ́ mọ́ṣáláṣí tán sàbàbí mọ́ṣáláṣí pé búṣì yẹ kó lò nìyẹn wọ́n ẹ̀sẹ̀ wá lọ kọ́ aljanna yẹn so tó bá jẹ́ òbí dàkẹ́ àmà náà tán bá sì sọ̀rọ̀ wa tán wọ́n mọ̀ yẹ pé iye àlìjáná mi ò la máa need iye náà mélòó ni a máa need. bákan náà dáadé sàbẹ̀ ibn Abdullah radiyallahu ta'ala anhu inú sunanu Imam Tirmidhi wọn lára ní sọlá sàn sọ pé man qala subhanallahi wa bihamdihi gurisat lahu an-nakhlu fil ẹni tó bá sọ subhanallah wa bihamdihi ọlọ́run sì ní kí wọ́n bá fi igi náà kí wọ́n bá fi igi ọ̀pẹ kankan bá fi lọ́lẹ̀ inú àlìjáná ó fi hàn pé nígbà tó tó sọ nǹkan yẹn náà tó fi hàn pé àlìjẹ́nà àwọn tó bá dé òbí dàrú kíámà yóò ṣe Allah ọlọ́run ṣẹ̀ṣẹ̀ máa dìvẹ́lọ́pù ẹ̀ lóye kì í ṣe kókó tó wà náà. فرد عليهم أهل السنة والجماعة بهذه الآية وغيرها من القرآن وعدت للكافرين ọlọ́run ó ti wà léṣe ń pa pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àhàdísà anábì muhammad náà sallallahu alayhi wa sallam منها حديث عبد الله بن عمر رضي الله تعالى عنه في صحيح البخاري ومسلم arabi sallallahu alayhi wa sallam arabi ni ina ahdakum idha mat ẹnì kọ̀ọ̀kan yìí tẹ́ ẹ bá ti kú ọ̀rìdọ̀ àlẹ́yìn maq'aduhu belgodat wal ashi ibi tọrọ rò já sí wọn máa fi hàn láàárọ̀ àti lásàlẹ̀ àti lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ arabi fa in kana min alil janna fa min alil janna tí a bá jọ máa aljanna wọn máa fi hàn pé ibi tó ń lọ o tí o bá ti sí ńlẹ̀ wọn sì máa fi hàn ahadith ń bẹnu sọ Bukhari nígbà tí anabi lọ Isra wal Mi'raj anabi ittala'tu fil janna arabi ni mo dálì janna wa tala'tu fi náà mo bójú wo iná ṣé tí o bá ti sí ńlẹ̀ ìlú lọ́nà bójú wo anabi sọ fún Bilal kí ló máa ń ṣe mo ń gbúrò ẹsẹ̀ rẹ lẹ́yìn mi nínú àlùjànnà Bilal ni ìmọ̀ kankan tí mo máa ń anni lam atatahhar tahuran fi ayyati sa'ati min layli aw nahar illa sallaytu bidhalika at ma qudira li an usalliya ó ní ìmọ̀ nǹkan tẹ́mi náà máa ń ṣe ni pé ó sọ̀sán ni ó sòrò ni ó salẹ́ ni mí ìsàlù àlárí kí n má fi kírun a ànábì ní fadak ìyẹn náà ló súnmọ́ sallallahu alayhi wa alihi wa sallam tọ́lá kò sí léṣe pa ni ibo làǹábì ti ń gbọ́dọ̀ bẹ́ẹ̀ bóò láṣẹ wá ṣe rọ́dù bóò láṣẹ wá dá rọ́dù padà sáwọn mọ̀tẹ́sílà àtàwọn kọ̀dàríyàn yẹn ibi tá a dá sí ni pé àwọn afáàlùsùn náà sọ pé lam yazali Allahu yujaddidu àṣeyà fil janna kọ́lọ̀ òye tún máa fi kún àwọn nǹkan tí ó beautify àlùjánnà àwọn nǹkan bí ok ẹ̀tùfẹ́lẹ́ yìí sí ẹ̀tùfẹ́lẹ́ yìí sí ẹ̀tùfẹ́lẹ́ yìí sí ẹ̀tùfẹ́lẹ́ yìí sí. so the other yartafi wal ishkal wàtàzódò ṣọba so ìrújú táwọn mú wa kò ti lọ tó gbé ọlọ́ba ni ọ̀hìn death lil kafirin àwọn tí wọ́n jẹ́ kèfèrí ọlọ́ba ti pè ó ti pèsè àlùjánnà ló ti pèsè iná fún wọn. arínà àwọn onímọ̀ tí wọ́n sọ pé ọ̀hìn death tọ́lọ̀ ọba sọ níbí pé àlìyà àìdùn ilà nẹ́rù àwọn ilà lẹ́hìjàrò ọlọ́wà ni ó ti wà léṣe ìpa ó ti wà ní èṣe ńpa kí ló wà léṣe ńpa àwọn kan ní n tó wà léṣe ńpa òun náà ni ànáàrùn tó wọ́n lọ́ba sọ pé fàtákù nàárọ̀ lẹ́tí ìwà kúndùn anáàsù wà lẹ́hìjàrò ẹ̀ páyà nítorí pé epo rẹ̀ ní tí wọ́n fi máa kó òun ni anáàsù wà lẹ́hìjàrò ọmọ ènìyàn àtòkúta wọ́n ní àjẹ́ pé ntọ́lọ́ ọba palẹ́ ṣe yẹn iná lọ́wọ́ ọba ń sọ fáwọn kẹfẹ́. àwọn kan ní àdọ̀mír táwò yìí níbi àìdún ilà ìṣèjàrọ̀ òkúta yẹn gan lọ́wọ́ ọba ń sọ. torí pé òkúta yẹn ní ẹ́ńfàsì kan pọ́ìntì kan wà bí òkúta yẹn tọ́lọ̀ fẹ́ ká realize. nítorí pé ó wà nínú àkọlé lọ́dọ̀ Abdullahi bin minkibrit wọ́n ní òkúta kan ní minkibrit láti ara sọ́fọ̀ kí ni yorùbá sọ́fọ̀ naam sẹ́mi ọjọ́ ni èmi òru èmi ọ̀run àbí mi ọjọ́ sẹ́mi ọjọ́ àti mi ọ̀run wọ́n ní látara sọ́fọ̀ ṣùgbọ́n sọ́fọ̀ eléyìí wọ́n ní kọ̀lákọ̀ Allahu yawma khalaqa as-samawati wal ard níjọ́ tó lọ́wọ́ bá ti dá sánmọ̀ àti ilẹ̀ ló ti dá òkúta ti oní èmi ọjọ́ yẹn fi sàmà ìdúnìyà ọlọ́run ti dá sí sánmà táyé ọlọ́ọ̀bá wa pélé àádá àlèlè káfírin ọlọ́ọ̀bá mọ̀ máa paléṣe kó lè máa jẹ́ ìjìyà fáwọn kẹfìrin nínú joint report lọ́dọ̀ abdullahi masoud àti ibn abbas olókùtà tó lọ́wọ́ bá ń sọ níbí wọn náà nífa ìyá hijaro tó ń fi nẹ́ẹ̀rì mílíkì britain aswad ó ní òkúta ni òkúta yìí ń bẹ nínú náà òkúta yìí wá jẹ́ òkúta tí wọ́n tọ́lọ̀ ń ṣe láti ìmí ọjọ́ tí ó dúdú ṣàǹkó ti takotáyé báwọn ìyẹn ló ń tayé yọ àdàbòrò bihi máa nà nígbà tí àwọn ọmọ náà máa jóná tá bá ti ń jóná òkúta yẹn náà tún wá máa fún òtún máa fi ṣàlékún yàn fún wọn. àwa rí àwọn onímọ̀ alimami al-Qurtubi rahimahullah ta'ala ó ní al-hijaratu allati tulqa fi an ó ní òkúta yìí ọlọ́wọ́ bó jù sínú náà tọ́lọ́ máa jù síbẹ̀ litahmira wa yashtaddu lahbuha kí náà ó tún lè kó lè kó lè kó lè pọ́n kẹ̀kẹ́ sí i bákan náà kó lè jẹ́ pé jíjó náà yóò tún lágbára ju mo ṣe yẹ lọ onílìyàkóna zálika ashaddu azaban li ahliha kí yàtọ̀ lọ́dára kó lè bàjẹ́ àwọn ọmọ náà kọ́lọ́n kó máa ṣọ́ àlọ́mọ náà. àwọn kan náà àwọn onímọ̀ wa sọ pé kibiritu yìí wal hijara tẹ́bí àǹfààní wo tafsiru nìyẹn tí o bá wọ tafsiru ní ìsìnkú padà sọ́dọ̀ àwọn sàbí sẹ́yìn ìdókòwò rẹ̀ gbogbo àwọn òkúta yìí náà sì ní ọlọ́run fi kó náà àsó ti ní àlàyé kí wọn lọ wo kùránì yorùbá kó máa fi dalẹ̀ rú sàn pé yóò kàn máa jẹ gilọ́nù nam eléyìí àwọn kan sọ pé ọ̀rọ̀ yìí dẹ̀t pé n tó wà léṣe nǹkan yẹn òun ni kìbìrìtì òun náà ni kíni o òun náà ni kìbìrìtì yẹn sọ tọ́lọ̀ ọba sùhánà òkúta tọ́lọ̀ ọba mú tọ́lọ̀ ọba dá látara ẹ̀yìn kí la pè é látara èmi òun so eléyìí afọwọ́ abẹ́nu kẹsẹ̀ rahmanulah ta'ala ó ní fala munafata bayna al-qawlayn fala munafata bayna al-qawlayn ó ní kò sí ní tó takora wọn náà rọ méjèèjì fil ma'na nínú túmọ̀ li annahuma mutalaziman méjèèjì náà so papọ̀ ni inú náà lòkúta yóò padà wá wọn máa fi fìjà jà wọn máa náà ó bẹ̀rẹ̀ pé káwọn kan sọ pé ọ̀hìn dat padà sọ́dọ̀ òkúta àbúpadà sọ́dọ̀ kìíní ló fi jẹ́ pé àwọn àfọ̀nímọ̀ sọ pé ẹ má jẹ́ kí n lọ síbẹ̀ ọ̀hìn dat lil kafirin ọlọ́ba subhanahu wa ta'ala ni òun ti pálí ṣe fáwọn kèfèrí kọ́lọ́n kó mọ̀ ṣe wá ní kèfèrí. fanabi ọ̀yẹ́ra tàwọn bíi aláwọ̀ tààlà á ní o nítorí àsìkò anábìwá muhammad sallallahu alayhi wa sallam sọ nínú àdìsí àbíọ̀rẹ́ ìran àbíọ̀rẹ́ ni kunna ma'a rasulillahi sallallahu alayhi sallallahu alayhi wa sallam sami'a wajibatan anábì sallallahu alayhi nǹkan bọ́ọ̀lẹ̀ bíi àbúrò ẹ̀ náà dọ̀ anabi sallallahu alayhi wa sallam náà dọ̀ fàkọ́lá nàbí sallallahu alayhi wa sallam anabi wa dojú kan sàhábà anabi sọ pé tàdúró nà nà hàdà ntó jábọ́ bí yẹn jẹ́ mọ́ qal kulna allahu wa rasuluhu alam ọlọ́ọ̀bà àtànàbì ló mọ̀ qal anabi ni hàdà hajarun rumiya fi nnar òkúta kan tí wọ́n jù sunu nìyẹn ẹ wo bá di ṣiṣẹ́ ní tu Qur'an hàdà hajarun rumiya fi òkúta tí wọ́n jù sí náà nìyẹn mọ́tò sabuayi na kharifa láti bíi seventy years ìyẹn ti tó rẹ̀ fọwọ́ yá òfin náírà làánì wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gúnlẹ̀ nínú onímísìn ọ̀nà ẹ̀ hátà ń ta àìlà parí àtó fi dé ọ̀dún iná tó fi dé sàlẹ̀sàlẹ̀ náà. sọlọ́jọ́ pé tẹ́nìkan wọ́n sọ pé ah, iná ṣé iná gan lè gba gbogbo àwọn kèfèrí ni a ah, anabi sallallahu alaihi wasallam ni la tazalu jahannam taqul almin mazid almin mazid níjọ́ gbé dàrú kìá jáàná mọ̀ òníyé máa tún sọ pé táwọn èèyàn ti tán mi àlàfo yìí pọ̀ nù mí ọlọ́mọ ṣe wá lóúnjẹ rẹ̀ kò ní máa sọ pé almin mazid sí ẹ ti tán ni sáwọn èèyàn òkun ni anabi hatta yaba rabbul izzati qadama tọ́lọ́ba subhanahu wa ta'ala wa gbé ẹsẹ̀ rẹ̀ lórí iná tọ́lọ́ba ti gbé ẹsẹ̀ rẹ̀ lórí iná ẹ̀ kọ́tì kọ́ọ̀tù kọ́ọ̀tù alimami náà wí ní tuma kọ́ọ̀tù kọ́ọ̀tù tí ó máa sọ ni pé hasbi hasbi o ti tó ó ti tó o ti tó mo ti tó báyìí ó ti tó mi. ó mọ̀ pé kò síbi tí kò síye tí kèfèrí lè jẹ́ tó jẹ́ pé wọ́n hóróhóró ni wọ́n mọ̀ wò nínú iná ọlọ́run torí bẹ́ẹ̀ lómi máa ń fẹ́ fìyẹn mọ̀ pé kò sí tó burú náà sẹ́yìn ọlọ́run aṣọ gbogbo àwọn táwọn náà kàn wá ẹ̀sìn lásàlátù ìsọ̀nà ẹ̀ mọ ìjọ àsàlátù ti ń bẹ láyé ni. Ah, àfa kì í ṣe báwọn wọ́n yìí mú fana bi ọ̀rẹ́rẹ́ tọrọ bí ọlọ́wọ́ tẹ̀lé àyìnbó nínú àkọọ́lẹ̀ mi lọ́dọ̀ àbúrẹ́ra ọlọ́run bisalòlá asalaam sọ pé àdìsí ẹ̀ta àkọ́kọ́ yẹn bẹ́nu sọ́yìnbó muslim àdàmì náàrùkùn àdìhì alẹ́tì yókè dùbìnrin adam àdàbì ní iná tẹ̀ ń wò yìí iná ìtọ́mọ ànábì adam ń dá yìí on min sab'ina juz an min harri jahannam bí jahannama ṣe gbóná tó ìkan nínú seventy jahannama ìní iná tó gbóná jù láyé tẹ́ rí àwọn sàbí wa sọ pé ya Rasulullah nǹkan àtìlá káàfìyà kápẹ́ náà táyé gan tá a mọ̀ sí náà náà lọ́lọ́run fẹ́ fi jóyàn lọ́rùn ó ti tó ya Rasulullah wọn ni wà ànábì qal ànábì ni fa inna fuddilat alayha bi tis'atin wa tis'ina juz'a ànábì ni ẹyọ kan táyé yẹn ẹyọ kan táyé yẹn ọlọ́wọ́ bá tún ti reduce sí ẹyọ kan nínú seventy tó bá dà kíámà ẹyọ kan yìí tẹ́ ẹ kọ́kọ́ rí yẹn náà tẹ́ ló ti tó yẹn tọ́lọ́n ti rí ọlọ́run ti yọ sixty nine kù mẹ́ sixty nine yóò tún wá padà kún padà àwa jẹ́ seventy nìkan náà ọlọ́mọ ṣọ́ ọlọ́mọ náà o ní kó lu àmẹ́sìlò hàrìyà gbogbo ẹ̀ wá ní gbígbóná bí multiply seventy eight ẹ̀yìn tó lè má jìn yẹn inú ma jẹ́ so eléyìí ọgbẹ́ni Bukhari àti sọ́yìn Muslim ọ̀yẹ́dẹ́tìlẹ̀ kàfẹ́rìn kọ́lọ́kọ́lọ́ ṣe wá ní ọmọ náà wàláyà nàfàsáyà nínú ìtawọn ìgbàgbọ́ ni pé iná ọlọ́ba máa ń yọ̀ǹda fún ná láti mí lẹ́ẹ̀mejì lọ́dún وذلك لحديث أبي هريرة رضي الله تعالى عنه إن البخاري مسلم وإن قال رسول الله صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها فقالت وإن إنا أكد جاري لو بولون واسقي ربي ولون بامي أكل بعدي بعضا أقاك متين جاكاكجي لا ترى دونه rọba fa adina laha bi nafasayin ọlọ́wà ni ìwọ náà máa mí òde lẹ́ẹ̀mejì nafasun fi ṣètà máa mí síta fi ṣètà nígbà nígbà kíni nígbà ooru wà nafasun fi sayf tó bá dìgbà ògìnìtì tó máa ṣe kíni máa mí mi síta àwọn ìfà aṣáàdù máa tẹ̀jìdó náà min al-harri nígbà tí ìgbóná bá mú nígbà ooru yẹn tó ń kálukú tí ó mọ kó inú ilé tí ó mọ bọ́ sí sitting room yóò tà ti sitting room yóò bọ́ sí ìta yóò tún kó ń ta nígbà tó bá tún dé tàntàn aṣọ òtún ní dúró lọ́rùn àwọn nígbà tí kìnìyàn máa ń lé nígbà tó bá ń mí nínú ẹ̀kan nìyẹn hmm. sallallahu alaihi wasallam lọ́dún fi ṣìta ànígbà yẹn wà rí àníwà ashaddu ma tajidun min zamhariyr òtútù náà tó wáyé pé kálukú mọ̀ mọ́lẹ̀ ni àrẹ́mi tó ọdún kan tó bá ṣe inú ẹ̀ ní kárí káàkiri náà àwọn ẹlòmíì wà nílùú tí wọ́n dẹ́gbẹ́ tó tutù bá mú wọ́n ní yìnyín yóò sì wá gbogbo gbé ìrànlọ́wọ́ lóhùn òní ibi jáde arábìnrin ìgbà tí ń lágbára yẹn iná ìgbà tó bá lè pé nínú nínú ọ̀gbìn tì torí àlànà bí sọlá sọlá sọlá àdìsí àbí Sa'id al-Khudri yẹ ọdọ làánì o àbí ìdàṣítàdàl tó bá ti dàsíkò tí ìgbóná tó bá lágbára bẹ́ẹ̀ tí ìtìbá àná fa abúlé dùn bí sọlá wà fẹ́rẹ̀ wáyé tí ń bí dùhùrù arábìnrin ẹ̀yà lóòrùn lára ẹ má jáde lákòókò àsìkò yẹn àrùnfà torí pé fa inna shiddata al-harri min fayhi jahannam ìgbà tí ìgbóná máa ń wà yẹn látara èémí jahannam tó mí síta ẹni farọ́ ẹ̀ tó bá jẹ́ pé èémí tó mí lọ́dún ẹ wàhálà ṣé àti ní nàìjíríà àárí ṣé àti ní UK Australia ti gbogbo continent pátá ìgbà tí heat bá pọ̀ jù mímú èèkan tó mí lọ́dún náà ní káàkiri yẹn ẹnìkan sọ̀rọ̀ kan fún mi ó ní àfa ọlọ́mọdé lọ Sudan mo ní kí ló dé ó ní òun ti dẹ́n Sudan bẹ́ẹ̀ náà wàá ní ibòmíì àdánwò tó tútù ni báwa tó ṣe ń sọ ní Nàìjíríà yìí ẹni tó bá tún gbélé Haúsá rí nínú òtútù àti inú ní Nàìjíríà tó àti wẹ́dà wa tún wà stable díẹ̀ yìí àtòtútù àti ooru níbẹ̀ lásìkò rẹ̀ kì í tún ṣe kódà àrọ́mọdọ́mọ òtútù ni máa ń mú àwọn bí ìyálà ìyá rẹ̀ ní nínú ọ̀fẹ́. sọ ọlọ́run sọ àwọn àtàlákò ṣe àánú fún wa so في fil khitab anabi muhammad sallallahu alaihi wasallam su'ila an akthar أكثر yudkhilu an النار هذا من حديث أبي هريرة في السنن عند الترمذي wọ́n ní wọ́n bèèrè lọ́wọ́ anabi muhammad an akthari ma yudkhilin nar kí lọ́pọ̀ kí ló ń tó jẹ́ pé téyì ò bá sọ́ra lọ́pọ̀lọpọ̀ ọgbà ó lè sọ̀yàn dọ̀mọ́ná anabi sallallahu alaihi wasallam sọ wípé alifamu walfarj ihò méjèèjì ti ń bẹ lára náà ni ẹnu àti abẹ́ tó látara ẹnu èyí yóò fi sọ̀rọ̀ tí ó bí ọlọ́run ọba nínú èyí yóò fi parọ́ mọ́ ọlọ́run yóò fi parọ́ mẹ́dọ̀ ọlọ́run èyí yóò fi kó ìnira bá ẹni tó jẹ́ ni ọlọ́run tọ́lá sọ pé mọ̀ ní àdáyẹlé wàlíyẹ faqad azantu bil harb látara ẹnu èyí yóò jẹ nǹkan haram tí ó padà sọ ìyàdọ́ mọ́ níwájú ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àní náà wal ní kíni òun náà ní abẹ́ ni kọ́lọ̀ kọ́mọ́sá àlàwọ̀ àbí ọmọ náà kọ́mọ́sá àlàwọ̀ àbí náà ìkànnà ó ní tẹ̀fúnẹ́lá dàdàtú amẹ́n náà lásọ̀ fún wàtàhà minan naasi wáyé bukọ́lé ìfún wálé àárú minan naasi wáyé bukọ́lé ìfún wálé àárú ó ní tẹ̀fúnẹ́lá dàdà ó ní adùn ayé yóò parí yóò tán amẹ́n náà lásọ̀ fún wàtàhà fẹ́ni tí gbogbo ẹni tí bá ń wá dọ̀lọ́dọ̀lọ́ ayé ó ní yóò minan naasi nínú ọmọnìyàn wọ́n yẹ bùkọ́ lè ìfìmọ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ síwájú ọlọ́ọ̀ ní téèyàn ti fọwọ́ rẹ̀ ti síwájú yóò wà máa ṣẹ́kù téèyàn lọ gbẹ̀san rẹ̀ níwájú ọlọ́ọ̀ ó ní wàlẹ́ àrùn àtàbùkù ẹ̀tẹ́ ti ń bẹ́ẹ̀ láyà tàlùkìyàmà yóò máa ṣẹ́kù ó ní tẹ́bùkọ́ àwọn akìbò sóyìn fi máa à wọ́n ní làákàyèrò fi làǹbà tì mi ń bá di ànáró oríire wo ló wà níbi ìdánù téèyàn gbá láyé yìí tí ó wà padà lọ wọná lálùkìyàmọ tó sì rẹ tó bá wọná yẹn níbo sọ náà àdìsá bì rírọ táwọn ọmọ náà bá ti wọná tán wọn wà mú màláíkà kú wá sáàrin àlìjẹ́nà àti iná ẹ̀yin ọmọ àlìjẹ́nà ọmọ àlìjẹ́nà ó wò ẹ̀yin ọmọ aná wọn wò ní ikú tí ń pa yín láyé nìyó ọlọ́ọ̀bù wa pàṣẹ pé kí ẹ̀ma wàá bẹ̀rẹ̀ bèrè kò sókù kankan lọ́wọ́ ni ma wàyà àlẹ nẹ́ẹ̀r ẹ̀yin ọmọ náà kò lóòdò yìí fàlà àmàwùt ẹ̀yin náà máa ṣe ẹ̀mí lọ bèrè ń bẹ̀rẹ̀ kò sókù kankan lọ́wọ́ ni ma olórí kálukú gbìyànjú wàlítàǹdù nafsun máa kọ́ dàmàtìlẹ́kọ̀ọ́dì ládàára lílmárì ìbá dálímáwùtì yẹ sukùnù ha ìlàlẹ́tì kàánà kọ́bílà ìmáwùtì yẹ̀bìníhà كان قبل الموت يبنيا فإن بنى بخير طاب مسكنه وإن بنى بشر خاب بانيها وإن بنى بشر خاب بانيها جاء في السنن عند ابن ماجه أنا صلى الله عليه وسلم قال من استجار من النار ثلاثة قالت النار اللهم أجره من النار أنا محمد صلى الله عليه وسلم ونجد أن تبصق الله من بيانا لين يتعب ọlọ́run yọ̀ǹda fúnná kó máa sọ̀rọ̀ pé ọlọ́run là ń bẹ̀ là ń bi iye nínú ìfẹ́ Allahumma ajirna minan nar Allahumma ajirna minan nar Allahumma ajirna minan nar tá a bá fẹ́ sàdúrà ká ṣe báyìí ká nà káàkiri báyìí káàbí ṣe pé Allahumma ajirna súnà ni ọ̀rọ̀ ń lórí ẹjọ́ mi subhanakallahumma wa bihamdik astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi